ìdọ̀bálẹ̀ kì í sára ẹ̀sìn wa inú àṣà lọ́wọ́ inú àṣà èdè ènìyàn balaye ni nínú àwọn ẹ̀sìn àwọn ànábì ọlọ́run tó rí kọjá lọ wọn a máa ṣe fáwọn èèyàn tó yẹ ló rí inú súrátù Yusuf láti bí àyà ninety nine sí hundred wà rí mbẹ sọmọgbà àwọn olùmọ nínú tẹsán Kathir Qurtubi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní nasikhatihu yẹn pé nasikhati as-sujudu li ghayri Allahi shari'atuna pé sẹ̀ríà ànábì ti parẹ́ kí ló jẹ́ sẹ̀ríà ànábì nbẹnu hadisi Abu Dawud àti Tirmidhi ẹgbà wa kan ó ní Salman tó jẹ́ ọmọ Persian tí a máa ń dọ̀bálẹ̀ tó gba Islam nílùú Madina anabi pàdé ẹjọ́ kan wá dọ̀bálẹ̀ fún anabi ojú anabi wa pọn pé àgbọ́dọ̀ sílé ìfẹ́ da kan àpọlọ́n àti pé muhammed jabal arabi lọ sí ọ̀ràn lọ Yemen ńgbà sulu yemen ńgbà wà ara àwọn ara yemen àwọn àfa yemen àwọn ọba yemen àwọn ara máa fún ẹni ńgbà ọ̀padà dé lu madina torí ànábì ọkàn dọ̀bálẹ̀ fún ànábì ni ànábì ya mahad ya muhad mahada ìrẹ́mọ̀kẹ́lẹ́ lẹ́yìn ó ní kí ló ń sí mẹ́sẹ̀ẹ́sẹ́ fún ọba lọ́nù àtàwọn Afa, ńláńlá wọ́n sì jù wọ́n lọ ṣe fẹ́ níjọ́ káwọn sábà kátó lọ bá ànábì wọn yọ sí ọlọ́run ó sojú wa báyìí tí igi tó fi tẹ̀fún ẹ báyìí tó lọlẹ̀ fẹ́nu gbó tó sì padà sí bó ṣe wà a sì rírà fún mi tó wọlé fún ẹ nígbà tí igi àti ẹranko wá wọlé fún ẹ àwa láti ká máa ṣe bẹ́ẹ̀ fún ànábì lè wọ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ fẹ́ nìkan kó dáa sọ ní bẹ́ẹ̀ tẹ̀síṣẹ́ kúrútù bíi nbẹ ní bùnú kẹfì ẹ lọ wọ ẹ bá délé nbẹ ní tọ́bárì gbogbo ẹ máa ń sọ wípé ọ̀hún bẹ́ẹ̀ nú ẹ̀ torí ìdíyẹ tẹ́fà lọ ka Riyadu Solihin àgàgà tí bàbá wa Uthemin tí wọ́n ṣe ṣẹ́rù rẹ̀ àdìsí tí ẹnìkan bẹ̀rù lára pé ṣé a lè máa wa báyìí tàbí rọ́rà bàbá ní ti tẹ̀ èèwọ̀ ni ká tẹ̀ fún yàn ká tẹ̀ bùkátà fún wọ́n ní ẹ má jẹ́ pé pọ̀ àwọn èèyàn tí a pọ̀ ń dẹ̀ kọ́ tàn yín jẹ kò sínú ẹ̀sìn àwa mùsùlùmí. bàbá wa ṣe Adam kọlọba ni kẹwọn lọba ni foríjì wọn inú àwọn nǹkan tí wọ́n sọ sílẹ̀ inú tí àwọn jáǹpẹ ní alisilam watakọ olùdíje jẹlíya page one hundred and sixty ló ti bẹ̀rẹ̀ bọba ní lọ́wọ́ gbogbo ń dá aṣọ ẹ náà ni bàbá sọ síbẹ̀ kọlọba tó kọ àwọn ilé orin síbẹ̀ àkọ́lé tí bàbá fún ni àtàwádù àtàwádù lè jàhìlì fi nàìjíríà wà mọ̀nà àwòlà ha ìmọ̀ àtẹríba ìmọ̀ kan tí ń bẹ Nigeria àti àwọn àyíká nàìjíríà ìtẹríba ìmọ̀ kan torí díẹ̀ ẹ̀sìn wọ faramọ́ ìdọ̀bálẹ̀ àti kúnlẹ̀ níbi ẹ̀sìn bá ti yé wa tó ń gbà tẹ́sìn òye wa ní ń fa torí díẹ̀ àwọn tábà jẹ́ ọmọ kákẹ́kọ̀ọ́ bẹ́yàn ṣe bá gbàdàgbà lò èmi náà ní bàbá bàbá mi máa tí mo ń sọ ìkíni tó kú àwọn ìyá wa sì wà láyé lè àwa náà dọ̀bálẹ̀ fún wọn mọ́ àti dọ̀rí ńgbà tá a ti mọ nǹkan ẹnìkan ń bẹ ẹ̀gbọ́n bàbá ìyá mi ni lọ́jọba àdúgbò wájọ náà nígbà mo ti kọ́ ẹ̀kọ́ yìí nígbà tí wà lé kéwù lára nineteen seventy mo wá máa ń pẹ́ bàbá yìí lẹ̀ tí bá ti mọ̀ pọ́ ń bọ̀ lọ wọ́n máa ń gbalé wa kọjá àmà kó sínú ilé níjọ́ kan lọ́wọ́ ká mi mọ́ ó ní wákìlọ̀ máa sá fún mi sí mo torí ìdọ̀bálẹ̀ ni téèyàn ló fi mo torí látòní lọ mi ò fẹ́ dọ̀bálẹ̀ rẹ sáà máa kí mi. torí díẹ̀ èmi tí wọ́n ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó kéré ní ọba alẹ́ yìí ò bá táwọn ti déwájú ẹ̀ ọbẹ̀ èkó tó wà ń bẹ̀ yìí a ti lọ wájú ẹ̀ àdọ̀bálẹ̀ aláàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìmì ní Ẹdó gbogbo ẹ̀ láti déwájú wọn rí ní sẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ yóò báyìí ọba sẹ́yìn ètò ọlọ́lẹ́yìn tó wà mẹ́rin o àtọ́ba Ṣakí ètò ọlọ́lẹ́yìn tó wà mẹ́rin àwọn nìkan náà béèrè question ọba àṣẹ ń béèrè ní béèrè ẹni ọ̀làjú ó ní ó béèrè béèrè méjì jọ náà ó ní kí ló dé sẹ́ẹ̀ tẹ̀lé àṣà nílẹ̀ fi dọ̀bálẹ̀ ni bó sì béèrè nù sẹ́yìn ọ̀tẹ̀ a ní kìsì bẹ́ẹ̀ ẹ̀sìn wa lóní ká má dọ̀bálẹ̀ ọba àṣẹ ni ẹ̀sìn tíṣà ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n tíṣà ni wọ́n ló ń bóyá lágùdà ń bì ah, bàbá ní tíṣà ni ó wá béèrè béèrè pé ah, ah, gbogbo ẹgbẹ́ pátá tí wọ́n bá wá kírun òun máa ń rí obìnrin nínú wọn ẹ̀yin ò lóbìnrin ni a ní àwa tá a wá TMC ni wá TMC ọkùnrin TMC àlùmínàtì lóbìnrin torí pé àwọn àwọn kan pé bẹ́ẹ̀ bá ra àwọn oúnjẹ àbá wọ́n ní TMC ni wọ́n wọ́n èsè TMC òkì ni wọ́n èmi èsì ìsàlùmínàtì kí ni mí ìyàtọ̀ ń bẹ láàrin ọkọ àtobìnrin níta mọ́ ọmọ yìí nu ẹ̀ ń bá tẹ obìnrin kan sọ pé ah ustaz ẹ mẹ́ba yìí ni mí inú tẹ́mísì lèmi náà wà mí ah ó ti fẹ́ẹ̀lì. àwa jẹ́kọ̀ọ́ bá mọ̀ pé obìnrin ò sínú tmc aluminati ni wọn àwa tmc la jáde wa njọ tmc aluminati tí wọn bá jáde wa wọn ò de wájú yín báyìí ó sì béèrè kọ́sẹ̀ tó pọ̀lọ̀ wájú náà lọ́hùn kọlọ̀ bá ní foríjì. ṣùgbọ́n bá sá kí òun kéwù òun lọ kọ́ mọ́sálásí sáàfin níjọ́ náà lọ òun àti síbi máa mú jọ́ náà àsìkò yẹn wọ́n jọ lọ́lẹ́kẹ́ lọ́dọ̀ àfa kan ni ṣùgbọ́n tó jẹ́ káyé ọjọ́ yẹn le àfa tó mú wa lọ sọ́hún ti dọ̀bálẹ̀ gbalaja ìwádìí ó báyìí gan-an. a tún wá kó àwọn obìnrin dání obìnrin náà dúró gan wọn á dúró báyìí ọba ní sí òsì nǹkan wọn ní òsì gàgà ẹ̀ẹ̀rẹ̀ tó mú ya ẹ̀ẹ̀rẹ̀ tó mú ya bó ti ṣe ni oníbo ni a ṣe ọlọ́dọ̀ balẹ̀ ni mo náà àwa kì í dọ̀ balẹ̀ oníbo lẹ́ti kẹ́tì mọ́lọ́dọ̀ ànábì ni. wájú sílì mọ́m òun náà lájọ kílódà àfa kan náà bọ́lọ́wọ́ bọ́ sàfà yín lẹ́sàn. anìkan wá kiri ni ní tẹ̀sí wọn sọ nìyẹn ọ̀dà kẹgbọ́n rí i. ẹbí rúlọ. ó ní ẹ jókòó làbá jókòó làbá jókòó làwọn aṣọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sanwó Ògbómọ̀ṣọ́ ńgbà déwájú ẹ̀ bó ṣe síwáre àmì ìṣe báyìí sí. torí díẹ̀ kò sí bẹ̀rù kan àwa ti kọjá ẹni tí ìdọ̀bálẹ̀ fọ́ bá kan torí díẹ̀ kò sí rínu. láìpẹ́ yìí ọba àkòrò tó kú yẹn àwọn àfa àkọ́ ọ lọ síwájú ẹ̀ tí mo fọ́ kọ́ bọ̀ wọ́n láti rí àwọn afẹ́ dọ̀bálẹ̀ fọba kódà arínú wọn bí ọba wa ṣe wẹ́lẹ̀ ló wẹ́lẹ̀ tí yílẹ̀ báyìí tí yílẹ̀ báyìí tí yílẹ̀ báyìí. àwájú ọgbọ́n àwa jáde tán wọ́n ní sàfi ọba ní kí ọba wa mo ní mo kí ọba wọ́n ní mo mùsẹ̀ kí n gbà yín ti kí yẹn èmi náà kí ọba nù. torí díẹ̀ ìdọ̀bálẹ̀ ò ẹ̀sìn wa kò sí kí ni ẹnu àfáà kan ọ̀gbá gbóhùn lè lẹ́rìí fún un ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ la rọra ń tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ la rọra ń tó torí pé bàbá wa ṣe Adam wọ́n ní gbà táwọn bẹ̀rẹ̀ ọ̀tá ń sọ̀rọ̀ yìí wọ́n láàfà tó bá sọ pé ò sí dọ̀bálẹ̀ wọ́n ní wọ́n ṣe pé fún ni wọ́n ní kódà wọ́n lè pa inṣàlá tọrọ bá fa alẹ́ mi gígùn níjọ́ fíkì fọ̀rọ̀ nǹkan máa wá tí wọ́n ka tí àwa sọ̀rọ̀ tó nípa lé lórí tọ́pọ̀ ṣùgbọ́n nǹkan kan oṣù tá a bá sọ báyìí wọ́n á ní wọ́n ṣe fún bàbá náà wọ́n náà ṣe fún bàbá náà wọ́n sọ báyìí pé wọ́n ṣe fún bàbá náà wọ́n gbé wọ́n dọ̀bálẹ̀ fún bàbá náà níjọ́ tí màá kọ́ gbọ́ rí tí màá kọ́ gbọ́ rí lẹ́nu màmá wa tí wọ́n bí àwọn afáwa sáwọ́bà ló ti kọ́ gbọ́ rí bọ́dá agbélékalẹ̀ abdulrasaq agbélékalẹ̀ ló ṣe súnmọ́ ọmọ amọ̀kú súnmọ́ ọmọ rẹ̀ àkọ́kọ́ ní kòròdú èmi ọlọ́sẹ̀ súnmọ́ ẹjọ́ nínú ọlẹ́jọ́ náà ọlọ́wọ́ á ní kí ẹ afáwa Ustaz Suleiman Abdulateef kọ́bá mi lọ òunjọ́ Markaz èmi wá sọ̀rọ̀ dé pé n tí baba kọ́nu tí a rí lórí dọ̀bálẹ̀ màmá wa wá jáde ọlọ́bàdàn fún jẹ màmá náà màmá lẹ́mi nìyàwó ẹ̀ bọ́ọ̀ bá mọ̀ mi nìyàwó ẹ̀ rè àwa máa kólẹ̀ fún ọkọ wa àwọn èèyàn sì ń dọ̀bálẹ̀ fún ọkọ wa mo bá ń wulẹ̀ kanna ń wulẹ̀ èmi katia àwọn kàṣe sọmọbọdà abdulatif ló tún mílẹ̀ ẹjọ́ náà lọ́wọ́ olóògbé amẹ́k ó ní màmá èmi náà jẹ́ kánà ọmọ akéwù bàbá ẹ sì mọ̀ mí pé àbá àtàwọn bá a súnmọ́ra dáadáa. wọ́n sì mọ̀ bá ṣùgbọ́n àbá wọn ma bàbá sọ báyìí pé ẹ̀ǹdé ẹ̀ǹdé ìdílé ẹ̀mẹ́sì bàbá náà wá sọnù jáde pé wọ́n jẹ àwọn kan nípa lórí nǹkan wọn ọ wà nù wọn yan torí ibi bàbá lè ṣe ni ṣe yẹn ní sanwó tẹ́bá lọ gbọ́ kẹ́sẹ̀ tí ọmọ ìyá wa ustaz wa ṣé wa imran ẹlẹ́yà ṣe lórí sọ́ọ̀tì mustaqim nígbà tí ń sọ lórí brotherhood níparí kẹ́sẹ̀ tì yẹn tí wọ́n ń ta síta wọ́n gbé ọ̀rọ̀ bàbá kamali wá sínú ẹ̀ ló bàbá náà ọ̀fara mọ́ ìdọ̀bálẹ̀ nígbà tí ogun Iraq ogun Iraq and Iran tó ṣẹlẹ̀ ní seventy tí àwọn Saudi tí wọ́n sẹ̀ǹdì àwọn àbáwá sí Nàìjíríà kí wọ́n wá ẹ̀ ń àwọn mùsùlùmí káàkiri àgbáyé lórí ogun yẹn nígbà tí àwọn tí ara wa alábá tí ara wa dé tí wọ́n dé tí wọ́n rí bí wọ́n ṣe ń ṣe báwọn àfa àwọn ọmọ kí ó máa dùn náà ti ṣe mítìnì ẹ̀ ń gbà dùn láàárọ̀ bí táwọn káwọn jẹ́ ọmọ kí wọ́n gbọ́ mọ́lẹ̀ ńgbà dáwà fẹ́ sọ̀rọ̀ wọ́n ní táwọn bá bá ogun ní ń ṣẹlẹ̀ èyí tá ń ṣe yìí ṣíríkù ni gbèsè pé nìyẹn pé eléyìí lẹ́yìn sí i pé ń dákọ̀sọ̀ ń dákọ̀sọ̀ ìlérí ilé ìgbẹ́ lẹ́yìn gbogbo àbàbá náà sọ pé gbogbo àwọn afáàjọ náà àti ní ẹ má dọ̀bálẹ̀ fún ọmọ ẹ má dìde ẹ má dìde ẹ má dìde ẹ má dìde. tògbí lẹ́bàá wa ń ṣe kínni lẹ́bàá wa ń bẹ̀ àwọn tábà ti máa wá nùrùlùdà tó wà ń bí nígbà tí afa kan wá láti Saudi Arabia tí dr srau ní ọjọ́ tèmi àti wá àsìlọ́bọ́ sí kí n fún afa náà láàyè kí n fún láàyè kó sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ bá wà ń bẹ̀ mọ̀ gbẹ́ndẹ́ wà ń bẹ̀ wà ń bí abẹ́ wà ń bẹ̀ ìbéèrè tó bẹ̀ ìwọ náà wà ń bẹ̀ ó tó béèrè òun ò rí gbogbo ayé tó ń dérí òun bá kankan Nàìjíríà òun ò rí kí lẹ́nu dé dàmásí báyìí. pé mo ẹ lórí díẹ̀ mu ẹjẹ́ àti bí ó ṣe rí ni ẹni ṣókí